TV ojú wa tó lé ojú wa tó kó. Ah, Alhaji Oríyọmí Hamzat eh, nílùú Ìbàdàn ọlọ́run bá ò ní bá dáadáa yín jẹ́ kò sì ní bá dáadáa tàwa náà jẹ́ ọlọ́run bá ò ṣe dáadáa fún wa a rí gbogbo Àwọn ìmọ̀ràn tí tẹ́ ẹ gba olóyè Sunday Ìgbòho àṣebáyé láyé rí àṣebáyé ṣe rí rèé àṣẹyìn nímọ̀ràn tẹ́ lè gba olóyè Sunday Ìgbòho láti ìjọ yìí lè dákẹ́ aláàjì Oríyọmí Hamzat lẹ́sìn bí ẹni pé ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho ọ̀kàn yìí látìgbà tí ọmọ Adéyẹmọ ti wà lẹ́wọ̀n a single word aláàjì oríyọmí hamsat ẹ sọ lórí ọ̀rọ̀ sunday ọmọ adéyẹmọ a single word ẹ sọ lórí ọmọ adéyẹmọ lórí ọ̀rọ̀ ọmọ adéyẹmọ pẹ̀lú adúrú challenges tí ọmọ adéyẹmọ ní ẹ sọ lórí program yín rí kódà kò jẹ́ ọ̀rọ̀ àdúrà kẹ́ẹ̀kan sọ̀rọ̀ àdúrà gan lórí ọmọ adéyẹmọ ẹ sọ rí ó wá yà mí lẹ́nu nígbà tí gbogbo àwọn èèyàn ń kí ọmọ congratulation tí mo wá rí tẹ́yìn náà tún bọ́ ta tẹ́yìn náà wá ń fún ọmọ adéyẹmọ ní ìmọ̀ràn ó jọ lójú púpọ̀ o a ọ̀rọ̀ ọmọ ènìyàn mà le púpọ̀ o mo respect Alhaji Oríyọmí Hamzat púpọ̀ látara tí wọ́n gbé dání dọ́là ọ̀sẹ̀ náà ni màá sì máa respect wọn ṣùgbọ́n Oríyọmí Hamzat you should stay on your lane ẹ dúró lórí ẹsẹ̀ yín lánàá ẹ̀dá sọ̀rọ̀ self determination àná ẹ bá wa dá sọ̀rọ̀ self determination kí ló dé tó yá jẹ́ pé ìyè ní ìlú nígbà tí àwọn èèyàn wa tí tá tí ṣẹ́gun ń dé lẹ́wàá mọ̀ pọ̀ yẹ kẹ́ ẹ dá sí nígbà tó gún tó tójú ń pọ́n igún ó yẹ káwòdì ọba ara náà o ṣé bí Yorùbá ni wá Yorùbá ni yín Ọlọ́run tó wá fún ẹ̀yin ní irinṣẹ́ tẹ́ ẹ fi lè jà Ọlọ́run ti kó irinṣẹ́ gidi léyìn lọ́wọ́ irinṣẹ́ tọ́lọ́run sì kó léyìn lọ́ọ́ yìí àwọn èèyàn náà lọ́lọ́run lò fẹ́yìn náà èèyàn lọ́lọ́run lò fún yín torí pé Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wàá rìn nìkan kan lọ́wọ́ àwa ara wa náà lọ́lọ́run ó lò fúnra wa èèyàn lọ́lọ́run lò fún alájà musa àtúngbà tẹ́yìn náà wà ní òṣòro àwọn kan lọ́lọ́run lò fún yín àwọn òsì pẹ̀gàn yín àjòwú tó orí tọ́lọ́run bá ṣe fún yín ṣùgbọ́n nígbà tí ojú ń pọ́n igun ọmọ adéyẹmọ tójú ń pọ́n igun Sunday Igboho aláàjì orí ọmọ amsat ládùúgbò orí tọ́lọ́run bá ṣe fún yín ó yẹ kẹ́yìn náà lè ṣe ìkànlọ́wọ́ ńgbà náà nígbà tó ọmọ adéyẹmọ wà lẹ́wọ̀n ó yẹ kó láwọn tẹ́yìn náà ò tiẹ̀ sọ bọ́yọ́rọ́ ọ̀mọ̀ràn ni irú ìmọ̀ràn tẹ́ ẹ̀sẹ̀ ń gba àwọn èèyàn báyìí a ti ní ìdí ìmọ̀ràn yín ti pẹ́ ìmọ̀ aláàjì orí a ti ní ìdí ìmọ̀ràn yín ti pẹ́ àti ìjẹta tí mo ti wo prógráàmù yín mo kàn sáà ni mo rẹ́rìn pé ah èèyàn le o irú ogun yẹn tó jẹ́ máa dé yẹn má bá lọ ní sọ lórí ẹ̀ ẹ̀ ní lórí ẹ̀ ní sọ lórí ẹ̀ ló fi jẹ́ sí pé ah, èèyàn gbọ́dọ̀ ẹni tó bá ti kú sójú ọ̀nà tí ó ṣàṣeyọrí lórí ti ń ṣe ọmọ aráyé ó mọ wọn mọ pẹ̀gìn wọn á tún mọ bú mọ ni ọ̀pọ̀lọpọ̀ wa ń jáde lẹ́nìí wọ́n wá ń ṣe congratulations congratulations fún ọmọ Adéyẹmọ torí ipá ṣàṣeyọrí ni o torí pé o ti ń rí àṣeyọrí ṣe torí ipò jàjàbọ́ níbi tán àti rè àwọn lérò pé ó lè bọ́ níbi tó wà wọn lérò pé ó lè bọ́ níbi tó wà ṣùgbọ́n tí wàá rí pé à yìí ọmọ ti ń di òdodo ọmọ ti fẹ́ bọ́ ń bẹ́ẹ̀ ọmọ tí ń bọ́ lọ àwọn náà wá ń darapọ̀ máwọn aláṣeyọrí a kí o àwa gbà yín káàbọ̀ o a sì kí káàbọ̀ ṣùgbọ́n stay on your lane ìgbàkigbà tilẹ̀ Yorùbá tọ́lọ́ ń bá gbà fún wa gbogbo wa ọjọ́ gbébẹ̀ náà ni ẹnìkan kan ò ní ẹnìkan kan ò ní sá lọ nílẹ̀ Yorùbá a sì gbàdúrà kẹ́nìkan kan sá lọ gbogbo ìjọ ìṣèjọba ilẹ̀ Yorùbá Ọlọ́run ó jẹ́ kó yọ ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa lọ́rùn àtẹnitọ́ dá sí ni o àtẹnití ọ̀dá sí ọlọ́run ọba yóò jẹ́ kí ìṣèjọba ilẹ̀ yorùbá ọlọ́run ó jẹ́ ọjọ́rò gbogbo alọ́rùn ṣùgbọ́n ṣùgbọ́n ẹni tí ọba wa dá sí lánàá stay on your lane dídá sí yín kọ́ ni yóò gba ilẹ̀ yorùbá fún wa ọlọ́run ló máa gbà fún wa nígbà tẹ́ ẹ̀ dá sí látànà látàrẹ ọmọ adéyẹmọ ọfà six months ló lò nù sẹ́ẹ̀lì nígbà tẹ́ ẹ̀ wàá dá sí tẹ́ ẹ̀ sọ nǹkan kan sí sọ́lọ́run wàá mú jáde sọ́lọ́run ò mú jáde àwa tá à ń sọ̀rọ̀ ìkọlà mú jáde ẹ̀yin ṣùgbọ́n àwa ti ẹ̀ ń sọ nǹkan kan à ń wí nǹkan kan à ń sọ nǹkan kan à ń wí nǹkan kan káyìn inú ti ẹ̀ wá rí kẹ́ ẹ sọ nǹkan kan voice of people ni Alhaji Oríyọmí Alhaji Oríyọmí you are the voice of people ṣé n tọ́yọ̀ ọmọdé yẹn mọ́ wá ń ṣe ṣé n tí ọ̀dà ni ṣe ni ò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ láti ẹjọ́ yìí ṣé n tọ́ gbé dání ṣé n tí ọ̀dà ni ò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ láti ẹjọ́ yìí ẹ́ àbí ọ̀tá lọ́mọdé yẹn mọ́ jẹ́ fún yín ni ò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ abó tí ẹ ti sẹ̀yìn tẹ́lẹ̀ ni ò jẹ́ sọ̀rọ̀ kankan láti ẹjọ́ yìí Tọwaa wá jẹ́ pé nígbà tọ́lọ́ wa mú jáde kúrò níbi tó wà ìgbà yẹn lẹ wá mọ̀ kọ́ yẹ kẹ́ ìgbà yẹn yẹ kẹ́ ẹ ìmọ̀ràn medicine after death ni alájọ medicine ẹ i pé mi ń wulẹ̀ ta sí látọjọ́ ìtẹ́ ẹ ti dá sí dídá sí yín kí n sọ̀rọ̀ tẹ́ ẹ bá dá sí bẹ́ẹ̀ ṣe dá sí látilẹ̀ bá jẹ́ pé ẹ dá sí báyìí ni mi ní sọ kankan. màá máa níran ni àá máa níran ni àti màá wa so a ti mọ wú ìsú àmọ́ àwa tí ayé táyé dojúkọ tásì ti fojú sọ pé àwọn tí wọ́n ń béèrè fún self determination rí a mọra wa a sì mọ àwọn ẹ̀yin tẹ́ ẹ̀ dá sí náà a mọ̀ yín a sì ń wò yín a sì bẹ́ ní kankan jà a bẹ́ ní kankan jà ṣùgbọ́n kí ló mú yín tẹ́ ẹ wá dá sí kí ni nígbà tán pè é sí ṣé bẹ́ẹ̀ ti dá sí gbogbo ìgbà tọ́mọ Adéyẹmọ wà lẹ́wọ̀n tó kẹ́ ẹ máa bá wa fi méjì ayín kẹ́ ẹ máa bá wa fi béèrè ẹ̀tọ́ ọmọ Adéyẹmọ ọlọ́run jogó sóore fún ìnáwó aláàjì Oríyọmí Hamzat ọlọ́run sóore fún ìnáwó ó gbé odidi iléeṣẹ́ rédíò ńlá táyé ń gbọ́ ayé ń gbọ́ iléeṣẹ́ rédíò yín ayé ń wò yín káàkiri àgbáyé ni wọ́n ti ń wò yín àtẹ bá ń ṣe program ten thousand viewers eleven thousand viewers thirteen thousand viewers ẹ máa ń rí lórí program yín náà kẹ́ẹ̀tì ẹ̀ wá kẹ́ẹ̀tì ẹ̀ wá ṣe àdúrà ẹ kódà kó jẹ́ a single word lẹ́fi sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ pé ah Sunday ọmọ wa ti ń bẹ níbí báyìí o ẹ̀yin àfáà tí torí mo rí pé ẹ máa ń ṣe program ẹ máa ń gbà wọn àfáà wá every Friday ẹ sì máa ń gbà wọn Christian náà wá pé kí wọ́n wá ṣe program kẹ́ẹ̀tì ẹ̀ wá ní ẹ bá wa ṣàdúrà fún ọmọ yìí níbi tó wà torí pé n ti ń ṣe n tó dáa ní n tó gbé dání n tó dáa ní ẹ ṣe láti ìgbà tí ọmọ yìí tó ti wà nínú ìṣòro ẹ sọ nǹkan kan lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ láti ìgbà tó ti wà nínú ìṣòro nígbà tó wá la ìṣòro náà tó la kọjá tó lọ wá ń fún un ní àṣeyọrí lọ tó lọ ń fún un ní fítírì lọ tẹ́yìn wá pé gbogbo àwọn èèyàn wá ṣe congratulations ìgbà yẹn náà wá jáde ọkọ̀ sí lẹ́nu àfẹ́ ọ̀rọ̀ kankan tó ń jáde kò wúlò mọ́ ẹnu yín ò mọ́ ìgbà tó gbogbo èèyàn ní o ntẹ́ ẹ ṣe tó dùn èmi lèmi ń sọ ọ́ jáde yẹn ó dùn mí mo dẹ̀ mọ̀ pé bó ṣe dùn mí yẹn ó dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ó dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ irú yín prominent a prominent somebody like you kẹ́ ẹ má lè rí nǹkan kan wí lórí tí ń ṣẹlẹ̀ yìí àríbá àríbẹ̀ ṣe ń ṣe kéèsì Adédoyin náà inú wa dẹ̀ dùn ọ̀rọ̀ kéèsì Adédoyin àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe ìkùnlọ́wọ́ fún tẹ́ẹ̀dẹ̀ ń gba ẹ̀tọ́ wọn fún wọn ẹ̀tọ́ tó ju ẹ̀tọ́ lọ ní tọ́mọdé yẹn máa ń béèrè fún náà gbogbo wàhálà àti gbogbo àwọn tẹ́ ń àwọn tẹ́ ń gbìjà yẹn gbogbo wàhálà tí wọ́n kó sí olórí tó lè yọ gbogbo àwọn èèyàn yẹn kúrò nù wàhálà yẹn òun náà ní tọ́mọdé yẹn máa ń fún tí ọmọ adéyẹmọ tó bá fi rí ti gbogbo wa determination yìí gbà àwọn tí àwọn agbénipa àtàwọn àwọn kidnapper títí títí táwọn èèyàn wá ń kó wàhálà báyìí náà tó wọ́n gbogbo ìgbà náà wá máa ń kó wàhálà báyìí níbi iléeṣẹ́ yín ẹ máa rí i pé wàhálà yẹn máa dínkù fún yín ó máa dínkù fún yín tí self determination tó bá fi bọ́ sí tá a bá fi gba self determination tá a bá fi gba Yorùbá nation wàhálà wàhálà yẹn máa dínkù fún yín torí pé nǹkan rọrùn fún oníkálukú oníkálukú ó sì gbégbé ayé rọrùn pẹ̀lú ìjọkànṣoṣo Ọlọ́run á bẹ Ọlọ́run á sì gbàdúrà á sì máa pé Ọlọ́run ọba òní kò ní sílẹ̀yìn alábòsí pé bá a ṣe fẹ́ kílẹ̀ Yorùbá orí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó sì jẹ́ kó ìsìn lẹ wá ń fún àwọn èèyàn nímọ̀ràn lẹ wá jẹ́ dáde lẹ́yìn náà wá ń fún lẹ wá ń fún Sunday Igboho nímọ̀ràn ẹ̀ ń fún àwọn èèyàn nímọ̀ràn ìmọ̀ràn yín ò wúlò mọ́ Alhaji Oríyọmí Hamzat ìmọ̀ràn yín kò wúlò mọ́ I'm highly disappointed in you I'm highly disappointed in you bẹ́ẹ̀ ṣe dá sí látilẹ̀ kò dùn mí inú òbí mi mo mà pé torí pé ẹ fẹ́ kí àwọn olóṣèlú kama kama ba interfere kama ba ba ti ń jẹ́ ni ò jẹ́ kẹ́ ẹ dá mo understand ṣùgbọ́n kí wọ́n ló mú yín tó dá sí kí ló mú yín dá sí báyìí sofa àtẹ ẹ ti dá sọ̀rọ̀ yìí láti gba tí èèyàn ti wà ní èèyàn wà nínú nínú àhámọ́ ó wà nínú challenge nígbà tí ó wá rí ìtúsílẹ̀ ìgbà yẹn lẹ wá mọ̀ pọ̀ yẹ kẹ́ ẹ dá sí ṣe é mọ̀ pé dídá sí yìí ò ní tùmọ̀ mọ́ ìgbà tẹ́ ẹ̀ wulẹ̀ tí dá sí gan igi tá a bá fẹ̀yìntì tí ọba lè gbé ní dá dúró tá a bá dá dúró igi yẹn ò ní ikọ̀ tàbí táàbà táàbà fẹ̀yìntì igi yẹn ò lè nítumọ̀ fún àìbò náà sì máa ń pò yẹn so fúnpẹ́ dá sí yẹn kò nítumọ̀ gbogbo ìmọ̀ràn yẹn useless lọ́dọ̀ tèmi o ìmọ̀ràn tẹ fún gbogbo àwọn èèyàn àtolóyè Sunday Igboho useless ìmọ̀ràn ni lọ́dọ̀ ti tèmi useless ìmọ̀ràn ni lọ́dọ̀ ti tèmi lọ́dọ̀ ti tèmi o ìmọ̀ràn yẹn useless kódà kí mọ̀ràn yín yẹn ó wúlò jù bẹ́ẹ̀ lọ ó useless lọ́dọ̀ mi kí mọ̀ràn yín ó dáa kó wúlò jù bẹ́ẹ̀ for me o fọ mí o mi ò lè sọ tẹlòmíì o ìmọ̀ràn tẹ́ gbà wá tẹ́ ẹ sì gba olóyè Sunday ó lè wúlò lọ́dọ̀ ẹlòmíì o but for me I Abdul Hakeem I comrade Abdul Hakeem Amọ̀fin Ọládọ́gba lọ́dọ̀ ti tèmi o ìmọ̀ràn tí Alhaji Hamsat Oríyọmí tí wọ́n fún wa lórí ilẹ̀ Yorùbá lórí ọmọ Adéyẹmọ useless very very useless torí pé nígbà tá a ní ìdí ìmọ̀ràn wọn àárí wọn nígbà tá a ní ìdí ìkúnlọ́wọ́ wọn àárí wọn nígbà tá a ní advice wọn àárí wọn ní ìsìn tó ẹ tá wà nídìí ìmọ̀ràn wọn náà wá ń fún amọ̀ràn ìmọ̀ràn wo náà wá fẹ́ fún wọn fún abáyé ní ìsìn tá nídìí kan lọ́wọ́ wọn náà wá bẹ́ jáde náà wá bọ́ síta náà bí ẹni pé èèyàn kàn fẹ́ fọmọ Adéyẹmọ wá fi wá sí ẹ ti ní fi wá sí lóòótọ́ ṣùgbọ́n ẹ tún fẹ́ káwọn èèyàn tó ń rẹ́yìn náà gẹ́gẹ́ bí ẹni pé ẹ sì dá sí láti lẹ̀ àìdásí yẹn àbáyínjà Ọlọ́run ó kí n tá à béèrè o kọ́ bọ́ sí ṣùgbọ́n a fẹ́ mọ àwọn wo ni wọ́n ṣe wàhálà kínní yìí àwọn wo náà dààmú lórí kínní yìí kì í ṣe pé àwọn tí ò dá sí kì í ṣe pọ́n kì í ṣe pọ́n ṣàkóò so àǹfààní táwa náà bá rí làwọn tí ò dá sí náà ò rí ntí so ntọ́ bá jàǹfààní fún wa ní ọjà àǹfààní fáwọn tí ò dá sí ntọ́ bá jàǹfààní fáwọn tí ò dá sí so lábẹ́ ilẹ̀ Yorùbá àwo ntáwa ń béèrè fún ni pé equal right equal right equal right kí gbogbo nǹkan ó dọ́gba kí gbogbo nǹkan kó ṣe kíni kó dọ́gba káwọn kan mọ̀ ìra wọn gẹ́gẹ́ bí ni pé àwọn àwọn làwọn àwọn lolówó àwọn kan ni tálíkà ẹ àwọn kan làwọn làwọn kan ni leaders àwọn kan ni followers tó yẹ pé ẹrú làwọn ó ṣekú káwọn kan mọ̀ ìra káyìra wa gẹ́gẹ́ bí pé we are all human being àǹfààní tó bá yẹ kó tọ́ sí olówó kó máa tọ́ sí tálíkà ní táwa ń béèrè fún nìyẹn the same thing náà ni ó sì rí ṣùgbọ́n you want to know who is who ẹni tí ò ti dájú láti ẹjọ́ yìí wọ́n pàdó gan-an wọ́n pa nígbà tó pàdògán kí làlájì Oríyọmí sọ lórí rédíò wọn nígbà tí wọ́n pa àáfàá kí làlájì Oríyọmí àmsà ti sọ lórí rédíò program wọn wọn àsọ nǹkan kan lórí rẹ̀ náà ẹ sọ nǹkan kan nígbà tó pàdògán ẹ sọ nǹkan kan nígbà tó pa àáfàá ẹ sọ nǹkan kan nígbà tí wọ́n sunlé olóyè lákọ̀ọ́kọ́ ẹ sọ nǹkan kan nígbà tí wọ́n ti olóyè mọ́lé tí ọmọ Adéyẹmọ wà ní àhámọ́ over six months ẹ dẹ̀ ń ṣe program lójoojúmọ́ ẹ̀ ń jà fẹ́ tó àwọn ẹ̀ ń gbẹ̀tọ́ àwọn èèyàn fún fún wọn akínkùsẹ́ o akínkùsẹ́ o ọlọ́run ọba ò ní dùn yín ní ládàá iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ gidi lẹ́ ń ṣe aláàjì Oríyọmí Hamzat mi ń criticize iṣẹ́ tẹ̀ ń ṣe o wàláhì iṣẹ́ gidi lẹ́ ń ṣe ọlọ́run ọba yóò sì tú ọmọ bá wa pín lọ́wọ́ lórí ń tẹ̀ ń ṣe ṣùgbọ́n stay on your lane ẹ dúró lórí ń tẹ̀ ń ṣe ẹ má bá wa dá sí eléyìí ń ṣe ẹ má dá sí ẹ dúró lórí ń táyé ń tẹ́ ibi tẹ́ ẹ ti dúró síhun tẹ́ ẹ̀ ti dá sí láti ẹjọ́ yìí torí pé nígbà tá a ní ìdíyín jùlọ ẹ ẹ ẹ jáde nàá o nígbà táwọn èèyàn ní ìdíyín jùlọ ẹ dá sí nàá o kí wàá ní intervention yẹn so ìdásí yín báyìí kò wúlò kò wúlò tẹ́ ẹ bá dá sí báyìí wàláì kò wúlò so bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn so lẹ́yìn eléyìí ẹ dákun gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ọ̀dọ̀ olóyè níbi tí wọ́n wà nílùú Benin Republic ẹ dákun kí wọ́n wà very very careful kí wọ́n ṣọ́ra o lẹ́yìn fídíò tó jáde lé ní kán má tún ṣe fídíò kankan jáde mọ́ ẹ dákun abẹ wọn ni abẹ wọn ni gbogbo àwọn tí wọ́n tí wọ́n wà pẹ̀lú olóyè Sunday Igboho nílùú Benin Republic abẹ wọn ni lẹ́yìn fídíò tó jáde lé ní mo ti kọ́kọ́ rí èèyàn kan ti sẹ́ni fídíò yẹn sí mi ní WhatsApp mi n publicize ẹ lórí nígbà tí ibi tá a ti ń fi fídíò yẹn pamọ́ pé ká má publicize ẹ o wàláì ìgbà tí màá wọ Facebook bí mo ṣe lọ mọkàn rí ní punch ni àwọn punch ti gbé BBC Yorùbá ti gbé Aláròye ti gbé kí ló tún wá kù gbogbo ayé ti rí lèmi náà fi padà upload ẹ̀ sórí péjì mi ṣùgbọ́n à ń fi àsìkò yìí sọ ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú olóyè Sunday Igboho ní Benin Republic abẹ́yìn ni afọlọ́ọ̀nbẹ́yìn ni ẹ dákun ẹ má tún ṣe fídíò kankan pẹ̀lú olóyè for now for now ni o for now ẹ dákun ẹ dákun afẹ́kẹ́ ẹ sinmi afẹ́kẹ́ ẹ jìnnà sí ṣíṣe fídíò pẹ̀lú olóyè Sunday Igboho ẹ dákun ẹ sì ẹ sì dákun ẹ dákun mọ́ bẹ̀ yín ni olóyè Sunday Igboho mo tún ń fàsìkò yín bẹ̀ yín ẹ dákun ẹ má gbàlejò kankan o àtẹ̀ntẹ̀ ẹ mọ̀ ni àtẹ̀ntẹ̀ ẹ mọ̀ ni ẹ má ti gbàlejò kankan báyìí ọlọ́run ọba ò ní fi yín sílẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ máa pè pé àwọn fẹ́ wá kín àwọn tí ò pè àwọn tí ò sọ pé àwọn fẹ́ wá kín nígbà tẹ́ ẹ wà nínú detention lánàá wọ́n láwọn fẹ́ wá kí báyìí o ẹ sọ́ra o fàlejò gbígbà o àwọn tí ọ̀ràn ti yín nígbà tẹ́ ẹ wà ní detention lánàá wọ́n ti rántí yín báyìí o ìsìn náà sọ pé àwọn wá kí o àwọn tí ò tiẹ̀ náà ní pọ́bọ́yá ẹ wà lálàáfíà ni ẹ wà lálàáfíà ni ẹ jẹ níbi tẹ́ ẹ wà ni ẹ jẹ níbi tẹ́ ẹ wà ni tán rántí yín rárá ìsìn àwọn ẹnikọ́ wọn pọ̀ jù àwọn náà máa disturb yín jù àwọn náà máa kọ́ yín jù pé àwọn sáfẹ́ rí àwọn sáfẹ́ wá rí ẹ dákun ẹ sọ́ra fún àjèjì àlejò ẹ ti sọ́ra fún àwọn àlejò gan tẹ́ ẹ ti mọ̀ rí torí pé bí kú ilé ọ̀pá ni tòde olè pa yẹn o àwọn tí ó jí àjèjì tán lè fẹ́ ṣe wá ní jàǹbá àtàrà onílé tó ti mọ̀ wá dáadáa náà máa gbà wọlé sọ́dọ̀ wa o bó ṣe rí nìyẹn o àjòjì olè ṣàdédé dọ́dọ̀ olóyè àtàrà onílé tọ́mọ̀ pé ẹni yẹn ò lè má ṣaláì rí ọmọ adéyẹmọ irú ẹni bẹ́ẹ̀ náà máa lọ clinch mọ́ irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n á wọlé sí lára tí wọ́n á fẹ́ lò láti dọ́dọ̀ ọmọ adéyẹmọ níbi tán wà ó wá léwu ó léwu fún ọmọ adéyẹmọ láti gbàlejò báyìí kán dákun gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́dọ̀ wọn ẹ má jẹ́ kí àlejò kankan àtẹ̀ntọ́ mọ̀ wọn ni àtẹ̀ntí ọ̀mọ̀ wọn ni ẹ má jẹ́ kálejò kankan yọjú sí olóyè Sunday Igboho báyìí kán má gbàlejò báyìí o àwọn ẹ̀ gbàlejò ọ̀ràn o gbogbo ọmọ yorùbá ọkàn wọn balẹ̀ inú ẹnìkọ̀ọ̀kan wá sì ń dùn pé ọba tó fi ń pamọ́ ó ti mú yín jáde torí irú àhámọ́ tó lóye wà ẹnìkan ọ̀wá ń bẹ̀ kọ́ jáde bẹ́ẹ̀ rí o ẹ lọ wọ abíọ́lá o abíọ́lá tó wà nínú àhámọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná bó ṣe lówó tó tó nípò tó ọ̀nà owó owó tán o síbẹ̀síbẹ̀ abíọ́lá kò jáde kúrò láhàámọ́ láàyè o ọba tó mú olóyè jáde kúrò níbẹ̀ láàyè ó ní tọ́lọ́wọ́n bá fẹ́ lò fún o àwa gbọ́dọ̀ lo si opportunity yẹn a gbọ́dọ̀ misuse opportunity náà torí pé tọ́lọ́ ń bá ń sọ̀yàn èèyàn náà gbọ́dọ̀ sọ̀ra rẹ̀ fọ́lọ́ ń sọ ni kò gbọ́dọ̀ máa fi okun ọ̀gẹ̀dẹ̀ gun ọ̀pẹ olóyè Sunday Igboho gbogbo ẹ̀yẹ tẹ́ ẹ wà pẹ̀lú wọn ẹ dákun ẹ má tún ṣe fídíò kankan jáde mọ́ kẹ́ ẹ sì bá wa sọ̀ra ẹ dákun kí wọ́n má gba àlejò kankan mọ́ láti ìsìn lọ àlejò ẹ àtàrà alé ni àtàrà òde ni kí wọ́n má allow ẹnìkankan lálejò mọ́ ọlọ́run bá òun ní fi wọ́n lẹ̀ ọlọ́run bá yọ̀bọ̀ wa dúró tì wọ́n yọ̀bọ̀ wa ṣàánú wọn aláàjì Oríyọmí Hamzat ọlọ́run bá yọ̀bọ̀ wa wà pẹ̀lú yín o ọlọ́run ṣe dáadáa fún yín o iṣẹ́ yín ò ní dàrú ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá ẹ ti jẹ́ kó yé wa láti bẹ̀rẹ̀ pé kọ̀ọ̀kan yín ẹ sì má dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ ti jẹ́ kó yé wa láti bẹ̀rẹ̀ pé kọ̀ọ̀kan yín ní ìsìn ilẹ̀ wa fẹ́ máa dá sí ẹ wa ẹ so ti yín ẹ so àìdásí yín kò ní dídá sí yín kò ní kọ́ má bọ́ sí nígbà tẹ́ ẹ̀ dá sí láti ẹjọ́ ìsọ́lọ́run ọmọ adéyẹmọ jáde tó bá jẹ́ pé ẹ